tíra ta fi ṣe dánilẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí ni Sahih Buhari ọlọ́nkúbà sọ Imam Buhari lẹ́sàn rí ìṣúwà pé nínú àwọn ìmẹ́mù ní hadith tó lọ gáàgbà olùbàdàn àwọn ìrìn gbógun sí wọ́n ti gbógun sí sí orí rẹ̀ bí Allahu wọ́n kò tẹ̀wọ̀n kò kò tẹ̀wọ̀n special ọ̀rọ̀ àgbà àwọn ilé ìwọ̀n díkẹ́ ti islam dúró àwọn ilé ìwọ̀n ti wàhálà lọ lù nínú iṣẹ́ islam fi jẹ́ islam títẹ̀ bá ṣe àwọn àhádì àwọn kọ̀bá yíwọ́ àwọn tó lọ sọ̀rọ̀ àyíká pé iná náà nà sọ́rọ̀ nà zikirọ̀ ìrántí náà kalẹ̀ àwọn afáàní ìrántí yẹn kùránà tuntun náà wọ̀lá ìdájúdájú àwọn arákùnrin aláàbòbò ọlọ́run lo àwọn ọba ìyẹn iṣẹ́ ní àárọ̀ ibi amẹ́ríkà náà ni kìtàbùl mọ̀tàkì tàbí rí kìtàbùl ìtìkáàfù ìtìkáàfù àwọn afáàfà láàrin ibi ọdún márùn kọ̀tẹ́yìn wàhálà ń tẹ̀lé nàìjíríà káàkiri àwọn alágbọ̀tọ̀ láti 1,000 years ago ẹgbẹ́ kàtà Imam Buhari wí kó tó máa mọ́ àwọn àdìsí wa yàrá gbọ́n kan tó wọ́n wí torí 1,000 plus làwọn ti kó bá lọ ó di àwọn Imam Buhari tó jà tó tábìlì tábìlì èyí ó di yẹwà ó ní kìtàbù ìtìkáf bá a ti máa kí ìtìkáf àlàyé bẹ̀rẹ̀ báàbù ìtìkáf fi aṣọ àwáfẹ́ báàbù etikaf ní mẹ́wàá gbẹ̀yìn ramadan ó wá ní wọlé etikaf ọ̀rọ̀ buhari yẹn wọlé etikaf fi masajid kulliha wọlé etikaf fi masajid kulliha kò sí ìdíjì ìgbà wọn ah, fún àgbẹ̀dẹ̀ nìkan lọ́wọ́ wọlé etikaf fi masajid kulliha imam buhari sọ̀rọ̀ imam buhari sọ̀rọ̀ ju àti imam buhari sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ mọ́rọ̀ àti sàdé ìsìlẹ̀ wa kí àdébìlú yìí láì fáà àmọ́ kò yí ẹnì kankan òye wá sí àgbọ́yà àwọn wọ̀nyí dànù ó ní yí abẹ́rẹ́ tv ẹ̀yìn lẹ́yìn gbégbá àti gbígbá náà kò sínú wọn. bẹ́ẹ̀ni ó lẹ́wọ̀n kọjá ní sábẹ́lò ilé ọjà ni pé sábẹ́lò ti dẹ́jà ní sẹ́ẹ̀dì káàbì. ó di eyín ẹ̀wọ̀n kẹ́tí máa ń Buhari ó di eyín ó ní wọlé ètì ọ̀rọ̀ kájọ́ tá a fàájọ́ kan pé ẹ̀yẹ́ lè kí lórí ìgbéra ìmọ̀ buhari ní wọ́n ti wáyé pé àṣọlá tó kọ́kọ́ mú fẹ́rẹ̀ fún tó ti gbà wọn àwọn mọ́ ìsinà osman dọ́nà osman wa ó di àwọn very very important àwọn ọmọ ẹgbẹ́ gbọ́sọ̀ ìlú àkàtúntò ọ̀rọ̀ kan tá àkàmọ́ abúlé àti gbọ́sọ̀ rárá o ọmọ ni yóò rárá o ẹgbẹ́ jabarika nítorí gbọ́dọ̀ àwọn fẹ́ẹ̀tún náà ní ìlànà ìṣẹ̀ṣẹ̀ ó di yé wa wọ́n lọ́wọ́ ètò òbí lọ́wọ́ tó rí wa ó máa wọlé eléyìí ọ̀nà ọba mọ̀ oní báàbù ìkúta fi àṣẹrẹ àwáàrí báàbù ìṣe ìkúrarú káàkiri ìsìkáàfù ìkúrarú fáwọn àsìkò kan máa sí ọjọ́ sí fọlọ́ọba fi àṣẹrẹ àwáàrí ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan wọ́n ìsìkáàfù fi masajid kulliha ìkẹ́bí èdè lórí rẹ̀ kí n gbàdí máa ń Buhari wúyà àgbà wọlé ilé ìka gbogbo mọ́tíláṣí àdáwọlé ẹ́ ọmọ ìṣọ́ ọ̀pọ̀ òkè mo ṣe wá kí jí mọ́sálásí yẹn kò ní àìlè wá tí ó jìmọ̀ ní ọlẹ́ wọlé àwọn ní ọ̀rọ̀ rẹ̀ yọ̀ wọlé ọmọ òṣùmọ́ ní kí jímọ̀ nìkan láti fẹ́ jìkà dáa ẹ̀rọ ọ̀rọ̀ mẹ́bùn mọ́ọ̀sì bá kí mọ́ ń bẹ́ káàkì kì í ṣe ìtìká mú pé tí ìtìká fún wa bá jọjúmọ̀ wà ń bẹ̀ ọgbẹ́ tí ìtìká fún wa méjì méjì ìgbìmọ̀ lè tọ́ ọgbọ̀n ló ṣe ìtìká fún tí náà lọ́dọ́ ní ọdún tó ń kíjú wọn ìdí táwọn afọ́lọ́ mọ́ọ̀sì máa ń kéjú mọ́ ń bẹ̀ ni pé nípa mi ti dùmọ̀ wọ́n fẹ́ ṣe ìtìká fún ọjọ́ mẹ́ta ọmọ ní ìtìlẹ̀ wọn lè ṣe ìtìlẹ̀ irun wọn jìnà gan kóde bí ayé àyẹ̀lù ṣe ti ti àfọjọ́ kan ọmọ òbúrò kọ̀tọ́ àwọn oníyà àrùsọ̀lá mo ṣe ìdérí kúrẹ́ ṣe ti kàbí kàrí mi lọ́lẹ́sí mi lọ́lẹ́sí ó rí eyín kọ́ wá ṣe ti àfọjọ́ kan olùkọ́ máa ń wájú léyìn ó rí eyín kò sì ta tẹ́ǹtì kàbí kẹ́lẹ́gbẹ̀ẹ́ ṣe báyà rẹ̀ sí ìtàkùrẹ́ ó ní ẹgbẹ́ ìlú wa kálúwà káàkiri àdúgbò kò sí ní kálúwà owó náà fífi kò sí ní kálúwà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ètì kàbúlọ́wà ẹgbẹ́ ti Ramadan ìpátá kẹsẹ̀lẹ̀ sí ọwá rẹ̀ káyà ìpátá yóò ní ìṣẹ̀lẹ̀ ọba ọwá lè dúbọ́lọ́ ọba àtúbọ̀tún kí láàárọ̀ yóò di àtúbọ̀ ọ̀la kí ní kò kò máa sí ní ìgbọ̀fẹ́ gbọ̀dọ̀fẹ́ tọ̀ ìdí yìí mo jáde máa fi bu yòókù ọwà máa fi tó àwọn ọmọdé náà bá ọmọ sùn lọ́wọ́ ọmọ sùn lọ́wọ́ fún ọmọ lọ́rùn. ó ní yé ó mo máa bèrè pé kókò lọ pé mọ̀kó lọ pé a máa ti lọ́dún máa kí jùmọ̀ ní bẹ́ẹ̀ ni máa ti lọ́dún kí jùmọ̀ ní wá pé àkójú mẹ́wàá láyé pé jùmọ̀ ti wà ní àwọn pẹ̀sìmẹ́sì kí jùmọ̀ àti jùmọ̀ ti ní inú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àti ìtumọ̀ lè mẹ́wàá bẹ́ẹ̀ tí é yẹ́ wo èrú àbí ìdáwọ́lọ́wà pẹ̀lú wọ́lọ́ọ̀bà nígbà fi wọ́lọ́ọ̀bà náà bí o gbọ́ tèmi àgbà gbọ́ láyé mi kí ẹ ti ń kà fún kàndá bí o gbọ́ tèmi inú kàndá ọmọ ti á lù àlùkà nǹkan tó bá ti jẹ níjà. ilé ìdí gàngà ẹsìn ní gàngà gàngà bá ti jẹ gàngà bá ẹ. ó dáa nù ó dáa máa wà ẹ̀rọ kàngà àgbọ̀rẹ̀ ọlọ́run ní káwọn náà bá wọn ṣe wòye jẹ́ ní kó máa ṣe ojú àjọ yìí tó lè ń ní ọdún sí àkéré jẹ́ rí ọdún ní mílíọ̀dún tó wọ́n ojú ò lè ìkọ́lé ìtààlà ọlọ́wà pé ولا تباشروهن وأنتم عاكفون في المساجد ما اسمه يهوي ìgbọ́ wọn máa sí ọwá sí ààrà mi máa sí bákan ọwá lọ nílò wà lè wé níbi súnmọ́ máa sí máa lọ súnmọ́ àwọ̀ rẹ̀ ara ọ̀tọ̀gbà ìjìká fún ẹgbẹ́ ó di ọlọ́niwọlá tó bá ṣe ròhùn ẹ má súnmọ́ ìyàwó yìí wà á ń tún àwọn kìfó náà sí mọ̀sáàdì kẹwàá ní máa tẹ̀sí àkẹwàá náà máa kíláàsì tẹ̀sí ìjìká fún تلك حدود الله ليه لأنه الله بقى فلا تقربوها نص ما صبر بكتاري ذلك يبين الله آياته للناس لعلهم يتقون بين الله سلايا وامير قوينا قولي باجين جو الله قرلوبا وذاك وقوم جو الله بقى هذه 2025 اسمع إسماعيل ابن عبد الله قال عبدتني عبد الوهاب عن يونس عن نافع أخبره عن عبد الله بن عمر رضي الله عنهما قال عبد الله ما عمر مظهر يمسام يدي قال قال النبي رسول الله صلى الله عليه وسلم يتقف إجراء أواخر من رمضان عبد الله بن عمر تعليم لما سيتي كاف ليه وعد به رمضان وعد به رمضان لما سيتي كاف 2026 حدثنا عبد الله بن يوسف حدثنا ليث عن أقيل عن ابن شهاب عن عروة بن زبير عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أنا مواسيل عائشة رضي الله عنها في أوان نبي محمد صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتقد عشر أواخر من رمضان حتى توفاه الله ثم انتقل أزواجه من بعده ثم لما مواسيل عائشة رضي الله عنها dájúdájú àti máa ṣe ìdíkà mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan ìtìlọ̀ ìtọ́lọ̀ lẹ́yìn náà àwọn ìyàwó ẹ̀wà ń ṣe ìdíkà lẹ́yìn ikú rẹ̀ àwọn ìyàwó àti ìtìlọ̀ máa ṣe ìdíkà mọ́ àti ìtìlọ̀ ìtìlọ̀ ìjọ حديث 27 حدثنا إسماعيل قال حدثني مالك عن يزيد بن عبد الله بن هاد عن محمد بن إبراهيم ابن عارف التمي عن أبي سلمة ابن عبد الرحمن عن أبي سعيد الخضر رضي الله عنه ثم سيدنا أبي سعيد الخضر يمزع ينفي أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في عشر الأوسط في رمضان في يقولوا بعض ما سيدتي كافر منعه نوع عني نفس 11 في كنسي tí wàá kó láàárọ̀ twenty first tí mo ti ṣe nìyẹn níbẹ̀ ara ya taklif fi ashra awsat min ramadan fa taklif aman ani ko wati itikaf bayan hatta idha kana laylatul ida ashra wa 20 kuma zuwa biyale 21 هي ليلة التي يخرج من صبيحتها ومن لا تبارك من ذلك الانتفاض من اعتكاف كل من اعتكافه قال من كان يعتكف مائي فيعتكف عشر اواخر وذلك لا تجي له لا هو في سيدك ظلمي كما سيدك ظلمي بعد بيوم ثم تني تعلم رأيت هذه الليلة ثم أنسيتها مريني وروني لين ما أبقى بيقول قبل أدبي مديا السماء رأيت أصدد في الماء والسيد ìtọ́bí hajjá mórí kún ṣúgbòdì láàrin omi àti àmà ní àṣùgbà rẹ̀ ọ̀tọ̀nà tí ó ha fi aṣọ́rọ̀ àwọn afẹ́ ẹ máa wá oṣù olùsẹ́tọ́jọ́ ní mẹ́wàá gbẹ̀yìn ìtìlẹ́sù ha fi kólè wítìn ẹ máa wá láwọn wítìn rẹ̀ 21 23 25 27 29 ẹ máa wá kọmọtara samáà ìtìlẹ́kà lẹ́yìnlá دوار لو جنا وكان مسجد على عريش وقف المسجد فبصرت عين أمي والماتي تري كردبي وبتي مريو مريو وبتي روفنا فكرت عيني رسول الله سلم على جبوته أثر الماء والطين جوار يا مسلم باي جوار òsì mẹ́kàlá yìí yẹpẹ̀ ẹ̀dẹ̀ yẹ́ àmà àti omi ọmọ بصبح إلى وعشرون مئة دور أصباع 21 أصباع النبي صلى الله عليه وسلم إليني رنبع إيتحاب فما شيء المسافر أي ورابع قال إمام البخاري رحمه الله باب عائد رجل رسول متقف باب كي أن تكون سعيد الله máa tó irun ẹni tó wà ní kàfé láti máa tàbí ìfẹ́ pé mẹ́sàájú àlẹ́bí Muhammad sallam wọ́n kọ́ àwọn alẹ́ rẹ̀ máa ní bá máa fi bíkì ṣe àjúwe ó súnmọ́ máa fi ẹ̀dù bíkì lọ sí bá fún àdínà yóò rí bí tí wọ́n tàbí sọ́rọ̀ mọ́sàájú sallam yàrá sí ìyá àìsàn rẹ̀ sọ́nà máa fi ìwà nàrí ètìta sínú yàrá wọn láàrin kọ́ àmà àti ìyàwó rẹ̀ mọ́ àtún rẹ̀ ṣe ìdẹ̀ pé mọ́ wọn kẹ́lẹ̀ bí akọ̀dà bí ẹnu tí wà yìí ìgbìmọ̀ tí wọ́n ti yá ìdí wọn wà lọ ìgbìmọ̀ tí wọ́n gbò yìí ẹgbẹ́ ẹnu tí wà yìí gbogbo nǹkan ẹ̀rọ wọn yóò pé tèbó tèbó ẹgbẹ́ tó pẹ́ tó bá yá ìwọ̀n kíkẹ́ ìbò ó di irun wọn gánà irun ìbò ni ìdí máa gbó irun àlébìkú lè gbà ó di ní ìdíkẹ́ tí máa labọ́ ẹ̀ pátì làbí lẹ́gbẹ̀ yìí pátì wọn yóò labọ́ ẹ̀ yóò sì wáyé yóò sì wáyé ó di wa ìlú wa lè ní ní wọlé kúrú wà wọn ó sì ń lọ bẹ̀ wọn máa pè nǹkan mi wọ́n pè ó di wọn náà bọ́tà fọ̀rẹ̀ lọ so mama wa sẹ́yìn Aisha ó ní mama tún wà lẹ́bí ìṣe fún un mo náà ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ní ìtò àlùmọ́ àti ẹ̀yọ́ wà lọ́mọ́ àti خذوا والله تعالى عالم نعم باب آخر رجل رأس الموتكف باب كي أنت سنكوس لوا كما كونوا كوري أنت سنكوس لوا ليت كافسي خذوا نعم 2028 torí àwọn kẹkẹkẹ àdínìdílé rí ẹ̀rọ wà ní ìtìkà wájú lẹ́bẹ̀ẹ́ rẹ̀ kúndọ̀ fíyàwó rántà ẹmọ àtúnrẹ̀ tí wọ́n rúgbà ẹlùwà ní ìdíkà fúnnà mi wọ́n di تقولي تقولي تقولي تقولي eluwa ni idika funna mi nígbà idika funna o di ye idiri حدثنا محمد بن مسلمة حدثنا يحيى عن هشام قال أخبرني عن أبي أبي عن عائشة رضي الله عنها طلب مواصيد عائشة قالت كان النبي صلى الله عليه وسلم يصبي إلي رأسه فلما ناويتي شو ناويتي ni هو مجاور في المذهب والناس في القرآن الناس أرجله وأنا عاقل إني أسمعني أوليتي بلنسين كان أسلوه أوليي قال إمام بخاري تدران 29 باب لا يدخل البيت إلا لحاجة باب قيواني تكاب وازوا ولولي رهلو اللي بسمعاتي هذا كيف كتابي بابلو كتاب ما فيه حدثنا كتيبة حدثنا ليث حدثنا ابن هشام عن عروة وأمرة بنت عبد الرحمن عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت قال مواسيد عائشة رضي الله عنها وإن كان الرسول صلى الله عليه وسلم ليدخل على علي رأسه هو في المسجد فرجله وقال لا يدخل البيت إلا لحدث إذا كان متكفا ثم أرى من مواسيل عز وجل أنه يسمي إذا وأنا إتك الماتي إذا تمويل لشيء تمويل لشيء وكان لا يدخل البيت في ولواء إلا لحدث أخبرني حاجة أفكت وما يرى ذلك إذا كان متكفا دموا عن الاتكاف والله تعالى عالم ní ìlú púpọ̀ kò mọ́ ká parí àbí ọ̀nà ọkọ̀ ẹ́ ọkọ̀ ìlú mẹ́wàá ló túbọ̀ ara ah, gbé wáyé a ah, kí ẹ̀yí wà lọ ah, two forty six six parí kaka méjì sí kan akadó wáyé àbí. قال إمام بخاري باب غسل منتكف ìjọba ní ìtìkà tó lọ lówẹ̀ báàbù ìwẹ̀ tó wà ní ìtìkà ìjọba muhammad bin yusuf ìjọba sufyan عن منصور عن إبراهيم عن أسود عن عائشة رضي الله عنها قالت والنبي صلى الله عليه وسلم يباشرني وأنا آحد وبعد ما سيدة عائشة رضي الله عنها يعني ما دي ما بيجي من سي عايز الله يتكلم يتكافو ما دي ما بيجي من سي يتكافو kó máa ń ṣe àìdà lọ́wọ́ kó máa ṣe àìdà lọ́wọ́ ọ̀fìlò náà túta ọ̀kàrà yà kọ̀rọ̀ ìrọ̀ aṣọ òfin ní ọmọ mẹ́sìn ilé máa gbé ìdáni kó máa ṣe mọ́mọ́ ọ̀tọ́kìf sílẹ̀ ṣe ìtìkáàbù àkṣìlòhù wa ana ààrùn wọ́n máa tó màmá fọ́rí rẹ̀ fún náà ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn yahudi dáàmú obìnrin lẹ́rú ní àwọn yahudi tí àwọn bá ń ṣe oṣù lọ́wọ́ nígbà tó yẹ wọn fi ní bọ́ọ̀sù kàṣẹ ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀sù kàṣẹ yóò kó kunu main track tí wọ́n fẹ́ kò lé kò sí nǹkan kó làwọn jẹ kò ní dáná fọkọ rẹ̀ láti gbọ́n ṣe ìgbìmọ̀ ó yà kó fẹ́ gbìyànjú ìgbìmọ̀ ń bọ̀ ó di ọjọ́ àkókò gbìyànjú ọ̀gbọ́n mùsùlùmí ara ọ̀ kò sí nǹkan tó lè báyàwó ẹ̀sìn tí wọ́n ń gbé kọ̀ọ̀sù lọ́wọ́ àti kó o lè súnmọ́ ìtọkọtaya ìbádìí mọ́rẹ́ni ákíńtara ni kò sábúrú bẹ́ẹ̀ ó rí afá bẹ̀rẹ̀ àfẹ́ rí àìsílámù àìsílámù àìsílámù tó wá sílẹ̀ àṣà ọlọ́mí máa nígbà tí mò ń máa ń segin ní àìjì lọ ó bí yé wa amúzà fẹ́rẹ̀ yé wa. báàbù ìtìkáfù lẹ́yìn báàbù ìtìkáfù òru kàkiri àtàtúnṣẹ́dé wọn ni káà ìlàlẹ́ yìí alájà òfẹ́ lè ṣe ìtìkáfù òfẹ́ ṣe كلي واحد لن يعطف غاو يتكاف كلي يتكاف زياره وصبات عطف وليلو كلي يريد عويلة كلمة ودي واحد يقول سباز مطلد واجه لي ودي واحد باب يتكاف ليلا باب يتكاف ولا بكر بسنا مصدد بسنا يحيى ابن سعيد ان عبيد الله اخبرنا نافع عن ابن عمر رضي الله عنهما أن عمر وابن عمر قال النبي صلى الله عليه وسلم كنت نذرت في جاهلية أعتكف ليلة في المسجد الحرام أني وشربا جدي نذر لا جاهلية هي ما في اعتكاف وكاني ما في حرم مكة قال أوفوا بنفسك إلى المسجد lè mú jẹjẹ rẹ̀ tẹ̀ ó dé wa mú jẹjẹ rẹ̀ tẹ̀ ilé ni ibi wa pé èyí ṣe é jí káfíjọ́ kan òru jọ́ kan ó lè mọ́kò jọ́ kan gan nípa pé òru nígbà tí ilé عليكم ورحمة الله وبركاته Súnmẹ́tìlá lọ tàbí ní wọ́n fi ọjọ́ wọ́n fi rẹ̀ láti kọ́dé àwọn wọ́n àgbà wọn lágbè. Ta ló gbà wọn lágbè? Ọlọ́run ọdún lágbè ni. Kílẹ̀ rí tí wà sáwọn òkúti tá ń gbà kílẹ̀ rí táwọn afáǹsù náà fi sọ kúti tá ló gbà lágbè ìsìn ó ní tá ń gbà lágbè láti wá àwọn àgbà. Ọ̀rọ̀ ẹ̀sì mọ́ ń bẹ̀ mí láti nǹkan fi ṣe ìtọ́n tó wọláhùn tí a lọ àlọ́ ara o lè lò fún alẹ́bìsọ̀rọ̀ láàrùn tẹ́lẹ̀ ṣètọ́n lọ lágbára lágbára mi tẹ́lẹ̀ olórí tí wá ṣètọ́n lágbára lórí wa ó di wà tó láti lè lò fún tẹ́lẹ̀ ṣètọ́n lápẹjúwe sí àwọn ẹjọ́ lè bí wọ̀ ọkùnrin nìkan jáde ìsìn ìṣọ́kan bí àwọ̀ rẹ̀ wọ̀ ní ọdún yóò àgọ́ ọdún àkùsọ́ ìtọ́lájà yẹn o ẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí òkúrú ní ìsinmi tí wà fún lọ́rùn tí wà máa bẹ̀rẹ̀ lóru balógun máa máa bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ ẹ̀dá sí ẹ̀kọ́ ẹ̀bá sáàmù olóòjò lọ sàwọ́dí rí kí arákùnrin kọ̀ọ̀bẹ̀ yarí fún wa ọ̀rọ̀ kí ó mímú ní tẹ́ ẹ̀sìn ìdáwọ́dí kò ní yá lórí eh, asọ́làwà fi tàlẹ́ mi kọ́mọ wa twenty one twenty two ọdún hmm. wa bọ́ sí pé ẹ̀mọ̀kú nǹkan máa ń máa ń papọ̀ àwọn gbà mí àwọn kan máa pa ìní ní twenty one àwọn kan máa pa ní hmm. twenty bó la máa ṣe àlámọ̀rí. èyí ti lẹ́ka ti ẹ̀rọ lọ́ka sí ẹ̀ ìgbésí tó ó ń gbogbo ẹ̀rọ lẹ́yìn náà mọ̀ pé kí ni ara tó bá di di mẹ́wàá gbẹ̀yìn ọ̀mọ̀dá gbogbo orí ẹ̀kẹ́ ìmọ̀ kéèké ìmọ̀ kéèké mọ̀ rẹ̀ àmọ́ bá di wọ́n mẹ́wàá gbẹ̀yìn ọ̀mọ̀dá mọ́mí ti ìmọ̀jẹ̀ mọ́ àti ìwọ̀n ìṣá ẹ̀ ní àṣewà ṣùgbọ́n àná pàápàá jùlọ gbogbo orí ìjọba kan kẹ́ ẹ̀mí ìṣẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmì Muhammad sílẹ̀ ẹgbẹ́ bá kírun ìṣá ẹ̀ jẹ́mà wọ́n kọ́ ọ́ lẹ́sìn kókì dàbí olùkírun ni kọ́dọ̀ wá kírun àṣùgbọ́n àjẹmà wọ́n fi lè kókì dàbí olùkírun ni ìjọba kí ìṣá ẹ̀ jẹ́mà tó kí àṣùgbọ́n àjẹmà wọ́n kọ́ gbogbo ẹrú fi kírun ni. ẹ̀rọ ìtẹ̀síwájú ní ọjọ́ ìgbẹ́ ẹ̀dùn kọjọ ó di wa àgbà níbi ìmọ̀ fáwọn yẹn ẹ̀kọ́ wájọ kan pé yọkùnkùn wà wá ọmọ wa gbogbo ẹ̀ àwọn àṣà ojú bọ́ọ̀dì náà tẹ̀lé sí ìtúrẹ̀ twenty seven everybody ẹ̀rù fún ọmọ yẹn sí ìrẹsọ̀ tuntun ọ̀dà Ramadan ooo kábọ̀ fún ẹ̀sọ̀ inú Ramadan àti magreth rẹ̀ rájọ́ tí rájọ́ tí magreth kọ́ra ilé ìsọ́nù mọ̀dánà kan wọ́n ń lòdì táwọn ìkàlẹ̀ táwọn mùsùlùmí ni ó ti gbé wá fún yín wọ́n oúnjẹ bíi pọfupọ́fù bíi jíùsì kankan náà ni o wá àwọn Pakistan kan ti bẹ̀rẹ̀ jẹ̀ máa ti ẹgbẹ́ oúnjẹ tí wọ́n bẹ́ẹ̀ mú sí ìrìn fún ọlọ́wọ́ ni o oúnjẹ tí wọ́n bá jẹ oúnjẹ báyìí ìyàwó ẹ máa ń bàbọ̀ ẹ̀ kalẹ̀ ọjọ́ wa jẹ́ lẹ́bẹ̀ wá kó lè dúró onífọ́lẹ́ náà onífọ́lẹ́ dáná àmọ́ káàdì àti ọgbọ́ yẹn jẹ́ oúnjẹ ẹ̀bẹ̀ wá wọ́n ti dábọ́ nílẹ̀ ìwọ̀n níbèrè owó mọ́ ọ ní ọmọdán ni mo á lọ ọ̀rọ̀ kò sí yóò ní ẹ̀bí yẹn o ó máa bu sí náà níjà ó máa bu ó máa bu ẹ ó máa bu ọbẹ̀ ẹ̀kọ́ sí àmọ́ ọbẹ̀ ìgbẹ́ ti yẹn o. وانا سبيل لا إله إذا ما أتم زفاك كل من يريد بالعبيات الصلب إنه يبوها يعني روحيه حلب في كل شيء إذا ما كله يتوانا وصرايا وقرب كل بيت أبابا لمن يجيوه ممكن يجيوه رأيه كل عدو كان من كل ورمه بعد إذا بلا يقول عدو wọ́n tẹ̀ ẹ̀ parí wọ́n tẹ̀ ẹ̀ parí kọ́ lọ sọ̀rọ̀ sọ wa tó sẹ́kùn Ramadan làwọn ará sàwọn ìgbìmọ̀ fẹ́ sájẹ̀ tó ní ìgbìmọ̀ ìkọ́dẹ̀ wọ́n láwọ̀ tààlà àlà. Ẹ̀rọ nípa àdìsíta kàgbẹ̀yìn ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba àbí tí fúdì kan ọ̀sán rẹ̀ ó ní láti jáde tó lè máa fòrú ọmọ ni mo máa ìfúnpá fòrò òní ṣe kó fòrò wọn láti rí kí yóò mọ̀ jí láàárọ̀ ọjọ́ kejì ọmọ. òbí iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba pé iṣẹ́ ìjọba ni mo lè fún láyé ibi iṣẹ́ rẹ̀ ó lè fẹ́ jọra òru wa bíi ó di wa nínú ẹ̀kọ́ òru ni wọ́n bá ti débi láti fi jẹ́ ní agogo márùn-ún kan kó kíkà fún rẹ̀ agogo mẹ́fà àárọ̀ tí ó tó máa fi yọ ọ̀pá náà ibi iṣẹ́ rẹ̀ lọ wọ́n ti di pé mo bá ọmọ wọn bá wọn ó di òṣèlérí wọláwó tààlà rẹ̀ nígbà tí pé òru kan pé èyí ní fìdí ìta ó di ìwà wọláwó tààlà rẹ̀. wọ́n ti ní lórí ọ̀rọ̀ pé wọ́n gbà mí lágbè ọ̀rọ̀ pé ṣàìtọ́ lọ máa ń gbà mí lágbè mo ka ọ̀rọ̀ kan nípa àpálẹ́ tó ń lọ fún Quran kí ẹ̀ bá há wá di pé èèyàn gbàgbé máa fi pé mo gbàgbé bí wọ́n irú yẹn náà ṣíṣe ìtọ́ ńlá fún báyẹn lágbé ni àbí ọlọ́run rẹ̀. ọ̀rọ̀ yẹn náà wọ́n fi ọdún áàdì ìlú ìpàdé ìyẹn ṣọlọ́pọ̀ alágbè ìtọ́ ni ìfẹ́ ká ti nǹkan dáadáa kò mọ àǹsà ní ìdí ilẹ̀ ṣètọ́ ìtọ́ni ìṣìkún lọ́pọ̀ alágbè dáadáa ó di wà wọláwó dára rẹ̀ àmọ́ ti ilé ọ̀nà ọlọ́run ọ̀fẹ́ ká níbi gẹ́mà wọ́n gbọ́dọ̀ àmá àwọn àfáà sọ̀rọ̀ tó pẹ̀ àwọn pé ń tọ́fà ni pé yẹn jákè ìlàlẹ́ ìlà ìlàlẹ́ ìlú ìlàlẹ́ ìlà ti ìlàlẹ́ ìlà ti bẹ̀rẹ̀ lọ́dún yìí ló wà tuntun wà ìkọlù ọjọ́ kìnnà ìkọlù ọlá ìpínlẹ̀ tó fi sílẹ̀ fún wa wọ́n ní ọjọ́ pa tuntun wà yẹn gbogbo wa tuntun wà yẹn làbá máa ìwà ó yẹ kó sílẹ̀ kò ní wà tuntun wà ní ó bí yé wa wọ́n láwùjá làálẹ̀. Ìgbà tí a ẹ̀rí nípa nature irun àná ìgbòsègùn tó pé ọlọ́gbà ní ti ká mọ́ ọmọ bá wọn dírẹ́sì irun wọn. Ẹ fẹ́ pé ìkánná rẹ̀ nọ́mà àyàwó rẹ̀ ní mọ́ bá ti sànà. Ó wà ní ti ká ọyọ́ lọ́run ní kílẹ̀ ló súnmọ́ mọ́sálásí. Tí ẹgbẹ́ lágbéyàwó ẹ̀ lágbéyàwó ni pé ìsìnkọ́ lọ́pẹ́ sí bí yorùbá yẹn sọ ọlẹ́gbẹ̀gbẹ̀ yorùbá yẹn sọ ìfúnni tó dọ̀tí ara ẹ̀yẹ bukari àwọn gbogbo nǹkan tó kó yẹn lé ìfúnni yẹn kò tó ní hajà ó di wa lọ́pọ̀ àwọn alárúbá wọn bẹ kàn wọ́n yé bàbá wọn hajà lọ́gbọ́n bukata ó di wa ọlá ọ̀tọ̀lá ìfúnni yẹn yorùbá yẹn sọ ọmọ pé yorùbá nítorí tó ní akájú yorùbá ẹ̀tọ́ ló ti fúlàní ẹ̀yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fúlàní tẹ́lẹ̀ máa wọ́n fún ọ̀rẹ́ mi.